náà àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ pé ọkọ̀ ní pàdé àmàbí alẹ́bí àlọ́rọ̀ sọ ẹjọ́ ní ọkọ̀ ní pàdé àmàbí sálà nìyí pé púpọ̀ lọ́wọ́ wá sí ìwé olódì mẹ́sẹ̀jì àbí so wọn kọ́ ní pàdé ẹ̀ ọkọ̀ bá dìbò ìdádi wọn sì gbogbo ẹ̀ wọ́n tó ẹgbẹ́ gbogbo orí so àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ sálà gbà tó wà ní mẹ́kà tó ní thirteen years láhìlẹ̀ lọ́wọ́ nìkan ní gbà wọ̀nyẹn sí thirteen years náà ló ti wọ Màdínà àbí ó dé pàdé náà ẹni wọn kọrin pàdé rẹ̀ lásìkò ìgbà náà orin kò tí ì jẹ́ àrọ́ nínú ẹ̀sìn bàbá bẹ́ẹ̀ lọ pẹ̀lú agímẹ́ǹtì pé ẹ akọ́kọ̀ọ́ bá akọ́kọ́ sẹ́ ọkọ̀rẹ́ padà ọ̀pá àti ká àzùn pé ọkọ̀rẹ́ padà àti gbèsè náà káńkà ti yé alùpàá ọ̀rọ̀ sọ fún yín pé òkè ẹni wọn kọ́ni padà lẹ́yìn àti gbọ́ ní yíyẹ̀ wo ni ní ọdún tasi ọdọdọ kẹtàlá tánàbí di ojúṣe lásìkò yẹn nàbí gbogbo apá ayélujára fẹnu kò pé ànábì ò tí kèye pèsè nǹkan kan ju shahadatu ala ilallah wa anna muhammadu rasulullah kò sí irun gbà náà kò sáwẹ̀ gbà náà tó ti rà yẹn gbàdá sàǹdé Mádínà tára rẹ̀ balẹ̀ sí Mádínà ó ní àwọn jẹ̀mí àṣàrọ̀ ìyàgbẹ́nuwádé ilà àwọn òfin ẹ̀sìn kú wá sí tẹ̀lé ó mọ̀ sí pé gbàdá sàǹdé wa farabalẹ̀ Mádínà yẹn àwọn ló wá padà ń dé ọlọ́run ti sọ ní àìsàtò lẹ́jì ọlọ́run sọ mẹ́rin ọlọ́run fi orin kíkọ yẹn ó fi ròyìn níròyìn àbùkù fáwọn yẹn kan wọ́n ní ṣé ọ̀rọ̀ ọlọ́run bá sọ ọ́ta ilẹ̀ ní sàrà wà á ń tún sáàmì lóhùn àbá abdul abbas ó ní wà á ń tún sáàmì lóhùn ó ní túmọ̀ ẹni pé ẹ̀yin dẹ̀ ń kọ ẹni ọlọ́run sì ń gbọ́ àwọn yẹn ni o. أفمن هذا الحديث wọ́tàdàkùnà wàlà àtàkù. ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ yìí ló ń jọ yín lójú ẹ̀ wá rẹ́rìn ọ̀dọ́ ẹ̀ máa sunkún sí. wà á tún sáàmì dùn. ẹ̀ tó wà ń kọrin sáàmì dùn tó sọ èdè yamá ìdánlọ́nù bẹ̀rẹ̀ àwọn yamá ìdánlọ́nù sọ pé kí sáà ìdánlọ́nù gbọ́dọ̀ ní ìlànà wọ́n sọ pé kó sùn mọ́dù lára gbogbo àwọn yamá ìdánlọ́nù wà á tún sáàmì dùn òfin ròyìn wọn nínú ìyàpọ́nlé kára máa ń parọ́ padà láti sábà pàdé náà ká àzó ń bẹ́ẹ̀ á sọ pé ìdájọ́ padà wà látà lánàá bí dékin ní o tó dìbò dẹ́tà tó sọ gbogbo àwọn kan yẹn àrùn so èsì yẹn mo rò pé ó tó fẹ́ tí ẹ̀mí ẹ̀ bá gbọ́n láti gbà torí pé tẹ́lẹ̀ náà ọtí mímu náà àwọn mùsùlùmí mu ti tẹ́lẹ̀ náà ó lè gbọ́dọ̀ wà ní kẹ́mà dékin ní o kẹ́mà mi mọ́ rárá àgbàlagbọ́ ta ara mọ́ ẹni tí nàka yẹn ti wù gbọ́ ní tẹ́lẹ̀ sẹ́lẹ̀ àwọn ọ̀gá mi tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ láti fi rẹ̀ ṣùgbọ́n wa inú wúlò yẹn sí ọ̀rọ̀ aláàbò sọ̀rọ̀ wọn bá wà á lọ. àmọ́ lọ́mọ ọ̀rọ̀ pé ní táyì yẹn bá dáa nínú ẹ̀ ní zì náà wà nínú ẹ̀ náà ní orí gbogbo wa. so ẹgbẹ́ àwọn méjì náà ọmọ ìyá kan náà ọkọ̀ àwọn ọmọ yẹn. àmọ́ tó bá jẹ́ pé ó mọ gbóre tẹ́lẹ̀ ó ti ìdókòó dání yóò máa ṣe àkọ́kọ́ yóò pọ̀ ní àdùká yóò pọ̀ ní ìrántí ọlọ́run torí pípa tẹ́yìn bá fúri làkàyè ó bẹ̀rẹ̀ gbé tó ti há ní orin yóò bẹ̀ gbé wá yóò bẹ̀ kíkì làkàyè fi sí pẹ̀lú àwọn kan tó ṣàǹfààní ẹni yẹn aṣèlédò kòkòrò máa kọ̀ àrùn kẹrì ó sì máa pọ̀ ní àdùká ó sì jìnnà sí àwùjọ ibi tí wọ́n bá ti ń gbọ́ orin àti bàbá ó jìnnà sí àwùjọ yẹn kó lè nípa àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ náà ó sì máa bẹ̀rẹ̀ kó yọ kó nípa sáyé ọ̀dọ̀ ìjà ló ń bẹ lẹ́yìn tí ẹ bá fi ìmọ̀ràn olórin tó ṣe nǹkan tó dá tẹ̀lé àbọ̀rọ̀ fi àwọn olórin àkànṣẹ́rí tó dé ẹni àbùkù ni wọ́n ẹ̀dìyẹ pẹ̀lẹ́ ni wọ́n sọmọ làwọn àná. ọ̀pọ̀lọpọ̀ àwọn home videos wa mùsùlùmí ńlá ni bí mùsùlùmí máa home videos wa mùsùlùmí ńlá ni so gbogbo ọ̀nà ìyàpọ̀ náà tó wà bí home videos kì í ṣọ̀rọ̀ rẹ̀ nìkan obìnrin tó lóró báyà kájà tó yóò bá lóògùn ìdánwò báyà ló kiri kí ló máa ń kiri ó kiri obì so rọbì lápá àwọn àwọn títí àwọn tọ̀wé yẹn lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ránù india print àwọn òṣèlú bá kọ́ ọ́ fi ṣàwọn ẹlòmíì mọ gbogbo orin táwọn ní ìjà gbogbo gbogbo ẹ̀ ló wà lọ́pọ̀ rẹ̀ kódà kódà ọmọ sunday wọ́n lè kọ́ fi thirty minutes kọ́kọ́ kọrin tí kò kẹ́ mọ́ ṣe bí labalábá kí wọn náà yàgò wà lóbi yà wà so mùsùlùmí àlà agbọ́dọ̀ jìnnà sáwọn kan so gbogbo tó bá jẹ wà sí ìlàkùn ìyàpọ̀ Ọlọ́run kò sí àkótó fẹ kàn mí o ẹnìkan yá bí ọtí ọ̀rọ̀ yóò ti kọsẹ kan ẹnìyẹn ń narí tẹ́lẹ̀ kọlọkẹ fún mi kó sáwọn sáà bẹ òun akẹ́kọ̀ọ́ báyìí kó sàṣọ gbó òkè ẹni yẹn kà ẹgbẹ jáde fún mi lórí ní ọmọ yìí ẹnìkan sọ pé ẹ̀kọ́ tíyàwó gbọ́dọ̀ ṣe sọ pé ó sàkó pàtó kàdé mọ ara ẹni gbogbo tí wọn sọ pátápátá yìí ànábì sọlọ bá a kò lè ṣàlàyé ẹ̀ so o lè sọ fún mi pé torí pé ẹ social media ìlú wa ni means to of land rárá ìwọ ló mọ ẹsẹ lọlẹ kó náà sọ pátá bẹ́ẹ̀ láti sọ fún wa so gbogbo bẹ́ẹ̀ bá kọ ní móvì kò sẹ́kọ̀ọ́ tá a fẹ́ kọ́ mẹ́ aburú táwọn kan yẹn ń ṣe fún wa wọlé sẹ́ni ẹ tó bá mọ̀ ó ń pa ìmọ́lẹ̀ ara wa sọ́mọ́lẹ̀ ẹ̀dùn home videos àtàwọn gbọ́kẹ́ orin ó mọ̀ ń pa ìmọ́lẹ̀ ẹ̀dùn ara màá wá já ṣèjámúra rẹ̀ yẹn pẹ̀lú pẹ̀lú Imam sáfì tọ́sọ pé ìmọ̀ wà lọ́rùn náà ilá yóò tá wà á sí ìmọ̀ ọlọ́run ikú olùyapọ̀ ọlọ́run méjì àkọ́kọ́ tó bá sọ pé ìmọ̀ nínú ẹ̀sìn ilẹ̀ ẹ̀sìn náà sọ alukur'an wa sunna mọ́gbẹ́rẹ́ tó lọ́wọ́ bí xayọ́rẹ́ ẹ̀ lẹ́yìn àfa àkàláyé kó jẹ́ àfẹ́sì káwá ní ẹ bá sì gbọ́ gbárí wọn bẹ́ẹ̀ sí wa gbogbo agbọ́mu òṣùpá ó wà lórí wọn àkọ́bọ́sílù rìwáyà àkùrán wà lálẹ́ òjì tó sílẹ̀ lókùn ọ̀tá ẹ̀ wọ́n tó bá sọ pé ìmọ̀ bẹ́ẹ̀ sí ṣùgbọ́n nígbà míì náà ìgbọ̀ntayé náà ọlọ́mọ ló fún yẹn so ẹ tó wá máa ń gbórin tó tó wá máa wé yẹn méjì lọ àkọ́kọ́ ni pé káníkè gbórin ni kì bá mọ́jú bá ṣe kó mọ̀ ní ẹ̀kejì wá ni pé ìmọ̀ ṣàìtàn náà wà ẹ ìmọ̀ ṣàìtàn ó wà ẹ pé ẹ lómi yóò mọ̀ yakọ̀ ọlọ́run yóò rẹ̀ tó ní ma ìṣesí mọ̀ ya ní àgbáyé so ìmọ̀ ṣàìtàn kọ́lọ́ gbọ́dọ̀ ó mọ̀ sí ìdánwò ànímọ̀ ṣàìtàn ọlọ́run báyìí làwọn obìnrin lọ ẹni sísá àgbà ẹ̀rọ ẹgbẹ̀gbọ̀n ẹ sísá eight sísá nine rubbish. èyí tẹ̀sí sọ ni pé táwọn obìnrin bá ń ṣèyàwó àwọn ọmọ kéékèèké albanet àwọn ọmọ obìnrin kéékèèké wọ́n lè kóra wọn jọ sínú ilé nítorí ẹ̀ka kò ti rí wọn láti dá inú ìyàwó àti inú ara ara ara dùn láti dá inú rẹ̀ lọ́jọ́ ìyàwó rẹ̀ sọkẹtì bá ṣàlọ kúrò ní ọlá lẹkọọ ọlá kan wọn tún disturb gbogbo ará àdúgbò gbogbo orí wọ̀rẹ̀wọ̀rẹ̀ tí ó ti pàṣẹ gbogbo orí àwọn ìyá ìjọ wọn ó náà wọn jẹ máa kàn fúnra wọn ọpọlọ kò so àwọn fẹẹ fi sàlọ but àwọn obìnrin wọn kéékèèké àgbàdo rẹ jẹpẹ jẹpẹ níbi fọ́tò náà àwọn afọ àṣẹṣe fúnra pé àwọn kan táwọn kéékèèké fi ń ṣeré wọn bọ wa náà wọn tún ṣùgbọ́n yé nítawọn kan kéékèèké fi ń ṣeré nínú ilé owó àlọ kódà kò bá ìyàwó rẹ bí àwọn bèbí bí àwọn gbá ẹ̀ so eléyẹ ọ̀rọ̀ bàbá sọ̀rọ̀ nípa tẹ̀síwọ́n àmọ́ àwọn ọmọdé lè kéwọ́ bèrè wọn lè kóra wọn jọ ebi tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ òfin lórí wọn wọn wọ́n dẹ̀ fi kódà àwọn afáàpàtàn ju ìbẹ̀rẹ̀ kìí dàbí kìí ṣe ìwé